عباس رضي الله تعالى عنهما حبى حفظ عبد الله عباس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم عن الله محمد كما قال ومن الله تعالى ذلك اللهم بارك والدعاء عن النبي الخطأ والمسكان والمسكان في كل ركعة في كل شيء فرقها والجميع والنور الذي كما بارك فيكم ويكفي رواه المغني الحاكم وقال ابو الحاكم لا يكفي أخبر أبو حاتم और हदीस मुसलसल आखिर का मेरी आलू संदर्भ पर क्या आगे फर्ज में होगा क्या आपको कहते थे फर्ज लेके और तेरे हदीस मुसलसल बताते थे अगर आपकी बोल जाए आपकी भी हो एक sallallahu alaihi wasallam tó sọ̀kan àti àti lọ́wọ́ lọ tó sọ̀kan wípé ṣe àdúgbò ẹ̀yìn lọ pé ètí ẹ̀ka ká lè ṣe àbúgbàgbé abájẹ́yàn àbúgbò ẹ̀yìn. gbé wá bí ìgbàpọ̀ obìnrin alẹ̀ ṣé yàtà fún ènìyàn kọ́ ní òkọ́. Àwọn òbí ọ̀rọ̀ méjì wáyé lánàá. Ọ̀rọ̀ àkọ́kọ́ ló ní pé a kà ń pé òkọ́. Ọ̀rọ̀ kejì. 嗯。 ìwà jáde náà jáde nǹkan ní ìwà sí ìwà àjọ òní láwọn ọmọ ìwà ìwà òní sọ́ra yìí nínú ìjọba ṣe fọlọ́pọ̀ tó ta lọ́dún kó nínú ìjọba àkókò ẹni kan lákàrí ìwà àjọ òní àbí àwọn ẹni máa ṣe ìgbà mi. so ọ̀nà òkúta àbí eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ tó ní máa sọ. ọ̀pọ̀lọpọ̀ tó ní máa sọ àti àwọn àkàwọ̀ kọjá sọ pé ní ìmọ̀ràn yìí. bákan náà lọ́wọ́ àwọn àgbẹ̀wò àwọn sọ pé àjọ ìṣẹ̀lẹ̀ tí ìlú bá ní àgbà tó fún yà kí wọ́n àgbà sọ pé ìdáwọ́ ìlú wọn kú yẹn lọ. òun ní ilé ìkọ́ wọn ò ní kà fún ọ̀la tó ń tó wáyé pé ìtọ́sọ̀rẹ́ ìdáwọ́ ìlú sọ fún yẹn lọ́la. 我们也干干。

kan yíyá ẹnìkúyà ẹni àfẹsán yá nàkó ọ ní àdéhùn pé lọ́wọ́ kàfàrà ó dá fáwọn ní ilé ìwọ̀ nítorí yálò ní ìwọ̀ kàfàrà ó dá fún àwọn ìwọ̀ tó bá ń tẹ̀lé ẹlẹ́ẹ̀kì tó bá pẹ́ tí a ti tẹ̀lé ẹ̀ kọ́dà bóyá àyẹ̀wò tó wà púpọ̀ yìí tí wọ́n lè dájú pé owó lóyún lọ́padà àà òun ti gbó kàkà nǹkan yẹn náà ní ó dáhùn ó tó ní kàfàdà ó yá àkóso àkóso ìjọba ní onígbẹ́sì gbẹ̀ngàn òun náà ló yá onígbẹ́sì gbẹ̀ngàn òun náà lè yá fẹ́ lò tẹ́lẹ̀ tó òun náà lè yá tó òun náà lè dé òun náà ló kàfàdà ọlọ́run sára àná. Ẹ̀rọ wa ó lè àkóso lè wọ̀ ọ́ àkóso lè wọ̀ ọ́. وسلم عليه السلام Thank you.

ìjọ́jọ́ máa lọ sí òyìnbó ti tẹ́lẹ̀ ìwádìí ìjẹ́gbà aláìsí láti lọ sọ ìgbà ẹ̀mọ̀ ìgbé ìwádìí ìjàgbà lọ sí owó ẹ̀kọ́ rẹ̀. wọ́n ti lò lọ́wọ́ àìmọ́ gbọ́dọ̀ lápẹ̀lẹ̀ tí kò lẹ́sẹ̀ wá sí pé wọ́n anẹ́rọ̀ nípa àlùkò àṣọ. wọ́n ti wọ́n tẹ́ tó bóyá ìmọ̀ ìṣẹ̀wọ̀n bá bóyá wà ìrẹ́lẹ́sẹ̀ ẹ̀kọ́

owó ti tó fún ọkọ̀ tí ẹ̀sìn bá nípa lára kò lọ́wọ́ lómi ẹgbẹ́ wọn lè ní kò láyé ó lọ́wọ́ ìgbà ọ̀fẹ́ lọ tó tọ́wọ́ bá lè tún mọ wáyé lórí omi àti eré káwọn ẹ̀sìn ọtún bọ́ tún bọ́ tún bọ́ mo lè lóògùn wọn lára Thank you. àwọn èdè nígbà ìdára ti gba fún ìlọ́wọ́ ìgbà ẹ̀bà àti ìlànà ìgbà ẹ̀ àti ìlànà ìgbà ẹ̀ ìjẹ́pẹ̀ yóò mọ̀ ra àdúgbò ìgbọ̀ yóò ra máa dé ẹ̀dá òkú bóyá ń tẹ́ fún òun ìgbà ẹ̀ ọlọ́ba ẹ̀ka ọ̀gá ọ̀gá ọ̀gá ti rí ọ̀gá ọ̀gá ti rí ọ̀gá

àyàn tó bá wọn èrò tó onímọ̀ ìgbé tó táwọn ṣe yìí aráàmù ni àbí ẹ̀jẹ̀ òní àwọn ìyàwó rẹ̀ ara. Oríṣiríṣi tó tún súnmọ́ ẹni tí àwọn láìpẹ́ ìfẹ́ támàtì támàtì tó yà ní wọn wọn fi náírà ara dọ́là tó yà ní. Ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ọmọdé tó gbà tí dọ́là ó bá ráìdì ẹ̀hẹ́n tó wọ́n àti wọ́n àti náírà rà ó bá ti ráìdì bá wọn tó. Ó ọlọ́run sàmìnà wa èyí náà ti di ọ̀dọ̀ àwọn obìnrin ìgbàgbà pé sọ́ọ̀mù kan lọ́mẹ́rin wà lórí báyìí láàrín ní wọ́n pé tẹ̀sán àmì àwọn àwọn afínà yìí máa ń gbé jọ ní ìwọ̀n àwọn afínà yìí wọ́n á rí ó kí ló jẹ lọ epo náà ee wọ́n á rí àwọn wọ́n lè fẹ́ àwọn bá wọn ta àlẹ́ àwọn ó sì máa rọ wọ́n máa rọ. àyè máa ń kí èsì àbí ìtakájì nígbà wo sọ́bù rèé káwọn tó lọ pàtàkì yìí títí wọn á bí aṣá ní pé wọn pé pàtàkì fún ìtúsọ̀ fún ndị máa báyìí wọn ẹ̀yà á ti sọ ẹ̀ jáde ókè bàbá náà bàbá kọ́lọ̀ ọmọ àlọ́rin ó bá lè kó bí ọ̀hún kò ní dé bàbá ọmọ ọ̀rọ̀ champion bẹ̀rẹ̀ yìí ọlọ́kùn sàmúlá wa ẹsẹ̀ tó a lè ṣe yìí tó nǹkan tó jẹ́ àwọn ìgbàlú gbọ́ náà a tún máa ṣàlàyé fáwọn èèyàn tó àti àwọn akéèyàn tí wọ́n wáyé bí ọ̀la ẹ̀sìn náà yẹn máa ń dúpẹ́ ló láti ìlú ọ̀la ẹ̀ àti wọ́n sọ fúnra wa fi gbogbo à ẹ̀rí àtọ̀mọ́ sọ̀rọ̀ ní ìyẹn díẹ̀ ní wọ́n gbọ́ tá à ń sọ ẹ̀rí náà bẹ àjọ ń gbọ́ náà ni ó àjọ ń ẹ̀rọ̀dà ló aláṣìṣẹ́ àdìmú òun àdúrà ọ̀rọ̀ ẹ̀lẹ́ ni ó tẹ̀gbọ́ lọ lásìkò tí owó lè gẹ̀ẹ́sẹ̀ tó lágbára gan sẹ́kẹ́tì ní àbáwò ní bẹ́ẹ̀ tiẹ̀ èmi mẹ́rin kẹ́tẹ́ pé ọjà ní ta ọjà rẹ̀ ní ètò sọ̀tò fúnra ó mẹ́fù ti pálẹ̀ sí ọjà ẹyọ kan nínú ṣọ́ọ̀bù rẹ̀ ọjà ló sì ní bẹ́ẹ̀ ọjà tó wọ́n ti fẹ́ rẹ̀ sí. tó bá lẹ́sìn ọjà tó wọ́n ti ga ju two thousand ní ọdún ọjà ìlú tẹ́tẹ́ náà ni ó ti kọ́ jẹ nígbà tó jẹ ní one million ọ̀rẹ́ kan à tó bá tó lọ sí ó tó jẹ nínú apẹ́ tó bá tó lọ sí ìgbẹ́ tó kó ó fẹ́ máa lọ́rùn máa tó báwa bá ti máa tọ́ àwọn ọmọ wa àwọn táwọn àwọn tó ní bá ti gbówó jẹ àwọn ẹ̀rọ ta gẹ́gẹ́ bí ti ọlọ́run sọ̀rọ̀ ọ̀rọ̀ nípa

wọ́n máa ń lé ìjọ ìlú oko ọmọ kan jọ kan ó ní abáwọn níta àwọn lóko bàbá wọn tẹ̀lé wọn lọ́jọ́ náà àwọn oníṣẹ́ lọ́jọ́ náà wọ́n sáwá lé mi o táà bá ti bẹ̀rẹ̀ báyìí àwọn kan nínú ìgbésí ìdíyàn àwọn ọmọ nínú mọ́ àwọn ará àwọn àwọn gbàgbọ́ pọ́ fún mi báwọn ní àá gbàgbé wọn fi náà ó ní bẹ̀rẹ̀ fún mi kú nù kú ó ní bẹ̀rẹ̀ fún mi kú torí ìlú lè fi kí ọ́njú ìlú táwọn ara àwọn àjọ ẹgbẹ́ ọmọ ń pè tó wà nínú ìlú sí ọwọ́ òkúta pé ìlú bẹ nínú oko sọ bàbá tó ń fi ní ẹ̀kú wá tó wá fẹ́ dáná lójú àwọn tó ní ẹ̀kú wọ́n fi rí ìjẹ̀sẹ̀ pé ìjọ́ ìlú àwọn tó ń bẹ ìlú yóò sọ ọ́ ìwọ́n rò pé ìpòsíọ́sì ọ̀nà ẹ̀kọ́ nígbà wa kìí ṣe ìwọlé tí yẹn ti yọ ní abẹ́ẹ̀kọ́ ẹ̀ tí mi lè yíkó nípa ìgbàlú ẹ̀kọ́ mi ẹ̀kọ́ sì ní ìgbà tó ti kú ìyẹn tàbá kù nù. tó bá rí bẹ́ẹ̀ inú wa ní tẹ́gbọ́ kàmọ́ slash security rẹ̀ ni tí ẹ̀ bá rẹ̀ bá ti rí nǹkan tó bá tẹ̀ ẹ̀rọ ìlú oko ẹ̀rọ ìgbà wọn gbogbo ẹ̀rọ ìgbà wọn wọ́n mọ̀ ọ́n kan náà ní èyí táwọn sọ wọn ṣe òkè nígbà yẹn débẹ̀ àgbẹ̀sọ̀ àgbẹ̀sọ̀ lọ́jọ́ wọn ṣe òun náà wọ́n múná ẹ̀kọ́ rẹ̀ ẹ̀kọ́ jáde nìkan èyí tó da tó sì ní wọ́n lọ́rẹ́ ọ̀hún títò kí ní jọ́lẹ̀ ọ̀hún lè yìí òun ni pé táwọn ẹ̀bá táwọn ẹ̀bá láwọn àwọn tó ń ṣe nǹkan náà tó kọ́ máa sábà yóò náà ṣe owó òkè kan nílò àti ṣẹ́yìn yà aláhùnmá tó yọ àti náà ti da apákan náà ló tún lé inú bàbá yìí tó bá pọ̀ sínú lọ tẹ́lẹ̀ ló ti kẹ́ni ẹ̀ máa bẹ̀rẹ̀ ọ̀bà bá ti di bá ti di nínú ogun tẹlẹtìsì kó dẹ́ka sí kó dẹ́ka sí fúra bẹ́ẹ̀ bá kẹ̀kẹ́ bọ́ kó dàgbà wà bá rẹ̀ yóò ní kaná yóò wà níbi àwọn dàbí tó ní agbára tó lẹ́nu lọ́ba ẹ̀fẹ́ lọ́ba tó bá mú yàn kọ́dà ẹ̀ tó yàn kọ́ ẹ̀fẹ́ yóò mọ̀ jẹ́ra òfin yẹn fún náà wọ́n pọ̀ ó gbé káàkiri inú bọ́ọ̀lù kó tó tàbí tó bẹ́ẹ̀ bí ó máa yẹ pé nígbàtà jẹ fún àpáwọn ìwọ̀n ló mú ọlọ́run sàmọ̀nà wa àwọn tó wọ́n ń kí nǹkan fún náà náà náà kan sànú àgbẹ̀ pé àlọ́ ayé àgbẹ̀ ní ìlú àlẹ́ kan sànú àgbẹ̀ pé òní tó kẹ́ni ẹ̀ wọ́n ṣe ṣáná lọ́wọ́ ṣáná lọ́wọ́ ṣáná lọ́wọ́